lẹ́yìn ọdún karùn-ún tó ti pè é sí iṣẹ́ tíátà gbẹ̀yìn gbajúmọ̀ òṣèré tíátà yorùbá ni Mọ́tilọ́lá Akínlámi ó ti rí iṣẹ́ tíátà gbà báyìí o pẹ̀lú bí gbajúmọ̀ òṣèré tíátà ni tó ti di amúgbálẹ́gbẹ̀ẹ́ fún gómìnà ìpínlẹ̀ Kwara ìyẹn Ọmúkárì bó ṣe pè sí òkú ẹ̀rí lẹ́yìn ọdún márùn-ún ẹ̀ràn ti pè láàrin ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ìní ariwo ńlá sọ lágboolé tíátà yorùbá nígbà tí Mutilola Akinlami tó pariwo síta pé gbajúmọ̀ òṣèrékùnrin ni tó ń ṣàánú àwọn àgbò onítíátà àtàyè tí ń gbàgbé lásìkò yìí ìyún Kúnlé Afod ó ń fìyà jẹ òun tí ó sì jẹ́ kí ẹnikẹ́ni kó pè ń soko eré láti bí ọdún bíi márùn sẹ́yìn nítorí pé òun kò gbà láti bá aṣọ rẹ̀ kódà Mutilola Akinlami jẹ́ kó di mọ̀ pé níbi tí ọ̀rọ̀ lè dé gbogbo àwọn gbajúmọ̀ òṣèré tíátà pàápàá Fẹ́mi Adébáyọ̀ tó fẹ́ pè òun sí fíìmù láìpẹ́ yìí ní Kúnlé Afọ́ọ̀dù ló máa ń pè pé wọn gbọ́dọ̀ pè òun ṣeré tó sì jẹ́ kó dì í mọ̀ pé gbogbo àwọn àgbò òṣèré tíátà lọ́kùnrin lóbìnrin ìlú ti fẹjọ́ ọ̀rọ̀ náà sùn ṣùgbọ́n tí kò sẹ́ni tó dá sí i rárá ṣàò lẹ́yìn tí mo fi ọlá akínlámi pariwo tí ọ̀rọ̀ di ariwo ńlá tí Kúnlé Afọ́ọ̀dù kò sì sọ nǹkan lórí ẹ̀ ìnìròyìn máa ti ń pè é eré báyìí kódà ó ní Múkàrè ìní òpin òṣòkò eré báyìí bẹ́ẹ̀ ló dúpẹ́ lọ́wọ́ Múkàrè tó sì tún kan sára sí gbajúmọ̀ àgbà òṣèré tíátà ni Yínká Quadri pé òun dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ipa tó kó lórí àṣeyọrí òun náà àti bó ṣe wùwà bàbá dáadáa ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá àwọn gbajúmọ̀ òṣèré tíátà pàápàá Síkírátù Sìǹdòdò ni wọ́n ń kí Bùsọ́lá Akínlámi kú oríire bẹ́ẹ̀ làwọn èèyàn kan sọ pé ká ní Bùsọ́lá Akínlámi lọ dákẹ́ tí kò pariwo síta ni bí ìyá ọba ṣe máa jẹ́ lọ tí wọ́n ní pèsè fíìmù nìyẹn ṣùgbọ́n ní tọ́ni bó ṣe pariwo síta báyìí ń ló jẹ́ kí ìrànlọ́wọ́ dìde fún un tó sì ti ń padà pé sí oko eré.